àgbáyé wà nínú ìjàkadì pẹ̀lú àjàkálẹ̀ àrùn COVID-19 bí àjọ WHO àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ túbọ̀ ṣiṣẹ́ papọ̀ lórí ìdáhùn ipasẹ̀ àjàkálẹ̀ àrùn yìí fífún ìmọ̀ràn lórí àwọn ìlọsíwájú tó ṣe pàtàkì pínpín àwọn ìpèsè ìṣòògùn pàtàkì fún àwọn tí ó nílò rẹ̀ tí wọ́n sì ń wá eré ìje láti dàgbàsókè àti láti fi ran àwọn àjẹsára tí ó ní ààbò àti tí ó múnádóko wá ìjọba sì pèrò pé kí a gba àjẹsára yìí bẹ́ẹ̀ sì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó ti gbà á a lọ sí ìgboro láti lọ bèrè lọ́wọ́ àwọn ará ìlú èrò wọn nípa àjẹsára covid-19 yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti jẹ́ nǹkan tí ó kan gbogbo ará ìlú àwọn mìíràn sọ̀rọ̀ lórí àǹfààní tí ń bẹ nínú gbígba àjẹsára yìí àwọn tó gbà kò sí wọn nìkan kan but wọn in outside the country wọn sọ pé àwọn tó ń gbà pé eh, ẹ̀jẹ̀ wọn máa ń dì ó ń dìbò láti ìgbà tó ń gba ní nàìjíríà àti ẹnìkan tó ń pẹ̀ jẹ́ dì ó dáa náà ká máa gbà ẹ̀gbọ́n bá rí tó ń dìgbà máa lọ gbà bọ́n ló gbàtàjú àwọn ọkùnrin kò sí wọn kankan. àgbàdo àwọn tó ṣẹlẹ̀ sí kọ́lọ́run rọ̀ wọ́n lọ́kàn ni tí wọ́n pa tí covid-19 yẹn tó pa àwọn ènìyàn wọn lọ́pọ̀lọpọ̀ à ń gbọ́ lóòótọ́ àfojúrí ṣùgbọ́n àwa náà gbàdúrà kó mọ̀ dọ́dọ̀ wa kó mọ̀ dọ́dọ̀ àwọn ọmọ wa gbogbo àyíká yìí dà wá kó Olódùmarè kó dáàbò rẹ̀ a bá fún wa àá gbà tá a bá sọ pé tí àtúbọ̀tán rẹ̀ tí ò ní ṣe pé bóyá yóò pa wá lára tàbí yóò dá wàhálà sí wa lágbádá tó máa fún wa àgbà. díẹ̀ nínú àwọn olùdáhùn sọ ohun tí wọ́n ń retí lọ́wọ́ ìjọba nípa àjẹsára yìí. kíjọba tó gbé vaccine yẹn síta ó yẹ kíjọba kọ́kọ́ fún wọn ní nǹkan tó máa protect wọn àzìnbóyá ẹni tí blood ẹ ti lò báyìí ó yẹ kíjọba kọ́kọ́ introduce nǹkan tó máa lò ná kó tó di pé wọ́n lọ gba vaccine yẹn téèyàn ò bá lẹ́jẹ̀ tí ò lómi tí ò ní nǹkan láti fi capture kìíní wọn yẹn èèyàn lè gbà ń tòótọ́ kó dákú ọ̀ kó dẹ̀ kó paralyze ilé so kíjọba jọ kó kọ́kọ́ ṣe kó ṣe ní gbèsè ń gbèsè kó kọ́kọ́ ṣe nǹkan tí àwọn èèyàn ń wá bóyá jíjẹ ni o bóyá mímu ni o nǹkan tó ṣáà lè gbà bíi blood tonic yes tó bá yẹ pé tó bá gbà o kò ní fún wọn ní side effect lágọ̀ ara wọn. àkànfẹ́ bí wọ́n lérè pé ṣé kò ní àtúbọ̀tán lágọ̀ ara ṣé kì í ṣe pé nǹkan tó yàn máa gbà tán tó máa ní effect bíi pé ó tún máa resort sí another thing ẹ̀rù tó ń ba gbogbo wa náà nìyẹn pé tí mo bá gbà á tán ṣé kì í ṣe pé nǹkan tó tún máa mú nǹkan míì jáde lágọ̀ọ́ ara mi that's the only question náà wá lè ṣàlàyé fún wa pé bí ó ní ìfẹ́ tàbí kò ní aftermath then. a sì rí i pé kí ènìyàn tó lè fi orílẹ̀-èdè wa nàìjíríà yìí sílẹ̀ láti lọ síbi míì ó ní láti gba àjẹsára covid-19 yìí dídé àjẹsára yìí jẹ́ àbájáde ti ìfaramọ́ ti ìjọba àpapọ̀ lábẹ́ àkóso olùdarí ilé wa Muhammadu Buhari pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ elétò ìlera ilé wa Ọmọ́wùmí Akínbíbàgbé ni olùjábọ̀ ìròyìn. ẹ káàbọ̀ padà aléròpẹ̀ ti gbọ́ èròǹgbà àwọn ènìyàn ní ìgboro lórí àjẹsára covid-19 mm. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kí a tó lọ gbọ́ ohun tí àwọn ènìyàn ní sọ ó ní pé àlejò wa tí ó sì jẹ́ dókítà wọ́n ti wà ní ìkàlẹ̀ láti ṣàlàyé fún wa gbogbo ohun tí ó yẹ kí a mọ̀ nípa àjẹsára covid-19 àlejò wa ní òwúrọ̀ yìí àwọn náà ni dókítà olúbùsáyọ̀ mọ̀dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò àlejò wa ẹ ṣe olóòtú ẹ darapọ̀ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé kókó tí a fẹ́ sọ̀rọ̀ lé lónìí òun náà ni àjẹsára covid-19 ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ni ó sì ti wà tí ẹlòmíì ti ẹ̀ ń bẹ̀rù pàápàá láti gbà á ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi là ń gbọ́ nípa hmm. àjẹsára yìí ṣùgbọ́n ìbéèrè àkọ́kọ́ tí màá béèrè òun ni wípé kí ni à ń pè ní àjẹsára covid nineteen gangan kí ló jẹ́ kí ni iṣẹ́ tó ń ṣe. ẹ ṣe tí iṣẹ́ tí abẹ́rẹ́ àjẹsára tó bá yé gbogbo wa pé àwa ní fún covid nineteen kò ní jẹ́ ìyàlẹ́nu mm-hmm. abẹ́rẹ́ àjẹsára nǹkan tó ń ṣe lélẹ́yìí tí wọ́n bá ti fi àwọn nǹkan sí wa lára ó máa wá ta sójà ara wa jí hmm. tó bá ti tá jí tó bá dọ̀la tí kòkòrò kan bá fẹ́ wọlé sójà ara yẹn á rí i pé ah òun ti ríru nǹkan bí eléèrí àwa hmm. takò hmm. ká tó sọ̀rọ̀ covid nineteen ẹ̀rí pé èyí kan wà tó wọ́n pè ní polio tó àtọ́lá gbogbo ẹ̀ ló wà mizu nǹkan kan náà ni nígbà tí covid nineteen dé ìgbà tí àgbáyé try títí títí títí wọ́n á rí i pé ọ̀nà àbáyọ tó dájú jù ni abẹ́rẹ́ àjẹsára hmm. so tí oríṣiríṣi abẹ́rẹ́ àjẹsára nǹkan tó fi ń pèlò ẹ̀ oríṣiríṣi ni hmm. àwọn míì wà tó jẹ́ pé àwọn kòkòrò tó jẹ́ pé wọ́n ti wọ́n ti mu wọ́n ti ṣe nǹkan sí tó jẹ́ pé ó ti rẹ̀ ẹ́ tó jẹ́ pé tí wọ́n bá tiẹ̀ fi síyàn lára kò lè fa àìsàn mọ́ hmm. ṣùgbọ́n wọ́n ti dí agbára ẹ̀ kù hmm. ṣùgbọ́n sójà ara á rí bí kòkòrò hmm. á eh, wá gbogbo irinṣẹ́ ara ẹ̀ á dìde sójà tó bá dé ọ̀la àbọ̀túnla tí kòkòrò gidi bá wọlé sójà ara yẹn <laughs> bíi ak forty seven oríṣiríṣi lábẹ̀ sí dàbò tí ò ní da àìsàn. Mm sí èèyàn lára eléyìí tó wọ́pọ̀ nìyẹn àwọn míì viral eh, vector àwọn míì viral particles àwọn eléyìí kan kọ́ńtẹ̀ wà tó ń pè ní RNA mm, mm. oríṣiríṣi ni mm. ṣùgbọ́n eléyìí tó wọ́pọ̀ jù ni eléyìí tó jẹ́ pé wọ́n ti yọ àwọn nǹkan lára ẹ̀ tí ò lè fa àìsàn sí ara and eléyìí tó tiẹ̀ wá sí Nàìjíríà náà irú ẹ̀ náà ni irú ẹ̀ náà ni tọ́ bá ti fúnyàn sójà ara rí i pé ah ah nǹkan bíi covid nineteen lélẹ́yìí hmm. ó wá máa bẹ̀rẹ̀ sí kó gbogbo irin ìjà ẹ̀ bíi bọ́ǹbù ẹ̀ bíi ak forty seven ẹ̀ gbogbo oríṣiríṣi ìbọn lábẹ̀ sí kó jọ sílẹ̀ hmm. Hmm. tó tó bá dọ̀la tí èèyàn gangan bá wá wọlé bá ṣe bẹ̀rẹ̀ sí da ó ti wà ní ìmúrasílẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ sí da ak gbogbo ẹ̀ tá máa dàbò nìyẹn. ẹ ṣeun àlejò wa ìdí tó jẹ́ kí n mú ìbéèrè yẹn pé eh, kí ni àjẹsára covid nineteen. ìdí tí mo ṣe sọ bí mo ṣe sọ yẹn òun ni pé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye la ti gbọ́ ẹlòmíì ti rò pé bóyá fẹ́ fi chip kan sóhun lára ni o ẹlòmíì rò pé ẹ̀ tán bá ti ṣe tán kinní kan five g kan kinní kan ló so mọ́ kinní kan mm-hmm. oríṣiríṣi la ti gbọ́ òun ló jẹ́ kí n sọ wípé kí ni àjẹsára covid nineteen. a <laughs> ṣẹ̀bẹ̀ sí gba abẹ́rẹ́ àjẹsára mm ṣèbí láìpẹ́ ìkan wà tó jẹ́ yellow fever ṣé gbogbo mm. wa gbà á a ṣe sọ̀rọ̀ five g a ṣe sọ̀rọ̀ ten g <laughs> nígbà yẹn tó mm. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọ̀dà ẹ ṣe àlejò wa gbogbo wa la mọ̀ pé lóòótọ́ tí àìsàn kan bá bẹ́lẹ̀ láwùjọ àbí ní àgbáyé wọ́n máa ń ṣe abẹ́rẹ́ àjẹsára láti fi di pé wọ́n kojú rẹ̀ èmi wá fẹ́ béèrè báyìí pé abẹ́rẹ́ àjẹsára tá a ti ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká mọ̀ pé ó ní àwọn nǹkan tí wọ́n fi ń pèlò rẹ̀ nǹkan tí mo tún wá fẹ́ mọ̀ tí mo sì fẹ́ tí mo sì lérò pé gbogbo àwọn aráalé náà fẹ́ mọ̀ ó ní pé tí wọ́n bá ń pèlò abẹ́rẹ́ àjẹsára yìí lọ́wọ́ àwọn ìpele wo ni àjẹsára máa ń là kọjá àti pé ó máa ń tó bí ọdún mélòó àbí àsìkò wo ẹ̀já sí pé àsìkò wo ni gbogbo àwọn ìpele yìí ó gbà tó fi wá di pé ó dà abẹ́rẹ́ àjẹsára táwọn ìwà máa gbà. ẹ ṣe ìyàtọ̀ sí abẹ́rẹ́ àjẹsára ò bá ṣe oògùn gan tá à ń lò wọ́n máa ń pè nǹkan ní clinical trials hmm. Hmm. tá a máa try ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a máa fi dán wò hmm. díẹ̀ díẹ̀ díẹ̀ lóòótọ́ ìpele kẹta ó máa ń tó ìpele márùn-ún ìpele kẹta láti wà ṣùgbọ́n ẹ rí ní gbogbo àgbáyé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gba abẹ́rẹ́ àjẹsára ni àìsàn yìí ló ti ń lọ ilẹ̀ hmm. ní ọ̀nà tó fi ń ṣekú pa ènìyàn ló ti ń lọ hmm. ilẹ̀ hmm. tá a bá ní ká dúró kún ọ́ ṣe gbogbo eh, abala márùn-ún tíráyà yẹn ó lè tó ọdún méjì ọdún mẹ́ta ibi tí covid-19 á ti fà a lè má bọ́ ń bẹ̀ ní gbogbo àgbáyé. Hmm. Hmm. àmọ́ e, eléyìí tí ó wá gba gbogbooro kan tí ó fi fà á tí àwọn èèyàn fi ń sún sẹ́yìn tí torí oríṣiríṣi náà láti gbọ́ hmm. wípé tí ẹ bá gba abẹ́rẹ́ àjẹsára yìí ó jẹ́ ó mọ̀ di o pàápàá jùlọ kódà àwọn orílẹ̀-èdè South Africa náà àti àwọn orílẹ̀-èdè mìíràn wọ́n ní láti dáwọ́ ti AstraZeneca dúró ilé tí a gbà Hmm. wípé ó mú kí ẹ̀jẹ̀ kí ó máa dì ìyẹn blood clot ṣé kíkọ́jú ṣe é jáde yẹn kò sí lára ohun tó fà á. Hmm. ẹ ṣe ẹ ní orílẹ̀-èdè wa èèyàn mélòó ló ti gbà èèyàn mélòó ló ti ní blood clot hmm. èmi ti gbà mi ò mọ̀ bóyá ẹ̀yin ti gbà kò tí ì tọ́dọ̀ wa àmọ́ àwa náà àlérò àgbèrè <laughs> èmi ti gbà kò hmm. dẹ̀ sí nǹkan tó ṣe mí hmm. ká fìyẹn síbẹ̀ yẹn kì í ṣe pé àì ní gbogbo ìpele tí wọ́n ṣe gbogbo ìpele tó fi dé ìpele yìí hmm. ni wọ́n ti ń ṣe àyẹ̀wò kò dẹ̀ sí oògùn náà téèyàn lò tí o lè gba òdì lára èèyàn míì o lè lo oògùn kan sìn kí kò sí nǹkan tó ṣe ẹ́ ṣebí ìgbà kan a máa ń lo oògùn kan àwọn míì á lò ó ara ò ní yún wọn mm. èèyàn míì á lò ó oṣù ọjọ́ mẹ́ta kò ní lè sùn mm. Mm. so ara olúkúlùkù yàtọ̀ ìkíní ìkejì ọ̀rọ̀ blood clot blood clot ibi tí wọ́n ti ní wọ́n ní blood clot láì gba abẹ́rẹ́ àjẹsára rate tí wọ́n fi ní blood clot ń bẹ̀ ó lọ sókè tẹ́lẹ̀ láì gba abẹ́rẹ́ àjẹsára ó lọ sókè tẹ́lẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé a very rare complication ni ọ̀rọ̀ eh, blood clot yẹn mm. but it's extremely rare kì í ṣe pé ó common. kì í ṣe pé ó common hmm, ṣé wọn hmm. àlejò wọn. mo mọ̀ pé o ní ìbéèrè tó fẹ́ bí wọ́n àmọ́ ẹ jẹ́ kí kó tó di pé a lọ sínú ohun tí àwọn èèyàn wa sọ nígboro àti ìbéèrè tí wọ́n ní fún dókítà wa ó ní pé lórílẹ̀‐èdè tiwa náà nígbà tí abẹ́rẹ́ àjẹsára yìí tó dé àwọn ìpínlẹ̀ kan wọ́n ṣetán láti gbà á bẹ́ẹ̀ la sì rí ìpínlẹ̀ kan tí. ìpínlẹ̀ kan ṣoṣo eh, ló ní òun eh, wàá bọ̀ wọ́n ti bẹ̀ sí ìgbà náà bẹ́ẹ̀ báyìí. ẹ eh, ìgbà tí mo máa fi bèèrè ni pé kí lẹ̀yin rò pé ó fà ṣé ká ní àìmọ̀ kan ni àbí gbogbo ohun tí wọ́n ti ń gbọ́ pé ah. báyìí ló mọ̀ ṣe báyìí ló mọ̀ ṣe òun ló mú wọn fi ya rẹ́ni pé nígbà tí àyẹ̀wò covid nineteen náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpínlẹ̀ yarí ìpínlẹ̀ <laughs> bóyá kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé ni hmm. ní òun náà ló yarí pé kán má wá ṣàyẹ̀wò hmm. tẹ bá rántí nígbà yẹn <clears throat> eh, olórí ẹ̀sìn kan ó ṣàìsí táwọn ọmọ ẹ̀ sọ wípé hmm. ìròyìn covid nineteen ló pa tí gómìnà ní <clears throat> ṣùgbọ́n ìyà tó kọ sí gómìnà yẹn gbà yẹn nìyẹn ṣùgbọ́n ìgbà tí òye dẹ̀ tó wá yé òun fúnra ẹ̀ ló tún kọ́ ọ̀rọ̀ ẹ̀ hmm. àkọ́kọ́ jẹ pé hmm. kí wọ́n máa kí wọ́n máa máa gbà òye hmm. ni. ẹ ṣeun àlejò wa nígbà kan nígbà tí ọ̀rọ̀ covid-19 yìí tí ó sì gbóná jù báyìí lọ ní orílẹ̀-èdè yìí a gbé dókítà kan wá sórí ètò nígbà tí dókítà yẹn sì dé wọ́n jẹ́ ká mọ̀ wípé irú covid-19 oríṣìí covid-19 tó wà ní áfíríkà òun ló wà ní àwọn ìlú mi pé ó ní oríṣi tó mẹ́ta hmm. bí fún àpẹẹrẹ ọ ní ti áfíríkà yẹn pé ó yàtọ̀ díẹ̀ sí irú eléyìí tí ó wà ní ìlú amẹ́ríkà tàbí àwọn ìlú tó kù ìbéèrè tí mo wá ní ni wípé nígbà tí wọ́n bá fẹ́ ṣe àjẹsára ṣé wọ́n máa ń ṣe wọ́n máa ń fi hmm. sọ́kàn wípé irú kòkòrò ti áfíríkà o ó yàtọ̀ sí ti amẹ́ríkà o irú àjẹsára báyìí òun la máa fún wọn ní Áfíríkà irú àjẹsára báyìí la máa fún wọn ní Russia ṣé wọ́n máa ń ṣe àfiyèsí sí apá àbí irú àjẹsára kan náà ni gbogbo wa ń lò báyìí. gbogbo ẹ̀ ni wọ́n ń wò ṣùgbọ́n pé ká ní ẹyọ kan ló wà láfíríkà àbí ẹyọ kan ẹni ta ló kọ́kọ́ gbé wá sí hmm. orílẹ̀-èdè wa hmm. Hmm. ṣé ọ̀dọ̀ wa ló ti wá ni ará ìtàló kan ló kọ́kọ́ gbé wá so eléyìí tó máa kọ́kọ́ wọ nàìjíríà àti ìtàló ni wọ́n ti gbé wá hmm. a dẹ̀ mọ̀ pé aré àwọn míì tó travel láti amẹ́ríkà láti uk wá so nǹkan tó bá ní lọ́hùn-ún ni wọ́n á gbé wá. Hmm. ṣùgbọ́n bóyá ìdí tí wọ́n fi ń tọ́pọ̀lọpọ̀ èèyàn fi ń rò pé bóyá tiwa yàtọ̀ ó bá àbí tiwa ò burú tó eh. ti wọn. torí àgbẹ̀ ìbéèrè tí Olúṣọlá béèrè lọ́wọ́ dókítà yẹn lọ́jọ́ yẹn náà ni kí ló yẹ tó fi dàbẹ́ ni pé kíní yìí kò gbilẹ̀ láfíríkà kì í ṣe ọ̀dọ̀ wa kò sí lè ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ́kọ́ ní lórílẹ̀‐èdè wa hmm. wọ́n kò dé láti ìlú òyìnbó ni hmm. àwọn ló wá bẹ̀rẹ̀ sí kó ran èèyàn tó súnmọ́ wọn bó bẹ́ẹ̀ sí hmm. àwọn nǹkan míì máa wà tó fà á tí tiwa ò fi le tó tiwọn. Hmm. Hmm. ẹ ṣé ẹ wá lè sọ díẹ̀ nínú àwọn nǹkan tó lè fà á. ẹ mọ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n ń rò kọ́lọ̀ ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè wa àwọn nǹkan tó yẹ káwọn scientist wa àwọn researchers wa kàn ti wádìí by now ni kò sígbà ó le o ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà àwọn tó ti pàdánù ẹ̀mí wọn lórí covid nineteen wọn ti tó two five. Hmm, nílùú òyìnbó hmm, hmm, ọgọgọ <laughs> ẹgbẹgbẹ̀rún. so àwọn kan sọ pé abẹ́rẹ́ àjẹsára kan tá a máa ń gbà ní kékeré pé ó wà nínú nǹkan tó ń dáàbò bò wá ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. ó ṣeé ṣe. Hmm. àwọn kan tún ní bóyá torí bí gbóná hmm. Hmm. ni. ooru apá bíbá yìí. pé nígbà tó tún lọ sókè nílùú òyìnbó ìgbà tí ibẹ̀ tutù gan ló tún lọ sókè. ló lọ sókè bẹ́ẹ̀ ni. bóyá ẹ̀yẹn ni. bẹ́ẹ̀ ni gbogbo àkókò tí orílẹ̀-èdè Italy tiẹ̀ fi lọ sókè gan-an bẹ́ẹ̀ ó pọ̀ ó pẹ́ lára àwọn kọ́tà. bóyá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ṣùgbọ́n a lè sọ ní pàtó pé àwọn nǹkan tó yẹ káwọn eh, onímọ̀ rìsáṣà wa hmm. tó yẹ ká jókòó tàbí kí ló fà á tí tiwa ò fi le tó hmm. kájọ lè mọ̀ pé ah, nǹkan báyìí ni ká kọjú sí tó bá yẹ pé hmm. ooru ni ò jẹ́ kó ṣe kí n ka bí a kà yí tẹsíṣọ wa sókè. kò ń kúlè mọ́ gbóni. bẹ́ẹ̀ ni kò ń kúlè mọ́ gbóni. tẹ bá ṣàkíyèsí nígbà yẹn nígbà tẹ ọ̀pọ̀lọpọ̀ ọ́fíìsì tó ń lo AC hmm. wọn ń tan AC mọ́ adébẹ̀ hmm. gbogbo ibẹ̀ àgbóná bóyá òótọ́ ni o. àti hmm. ẹ̀gbọ́n pé àwọn míì gan tí wọ́n ti òkè òkun wá bí wọ́n ṣe dé báyìí sàn yẹn ṣe ń gbò wọ́n nígbà tí wọ́n wà lọ́hùn ó yàtọ̀ sí bó ṣe ìgbà tán débí ìgbà tán débí kò ṣe wọ́n rí ibi tó. à ń sọ̀rọ̀ òkè òkun gbà yẹn ventilator ni wọ́n ṣáà ń lò ṣáà ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà lè ka iye ventilator ta ni tó bá jẹ́ pé àìsàn covid di nàìjíríà tó bá jẹ́ kó ní di ventilator ni. Ah. ọ̀pọ̀lọpọ̀ máa ti kú. a ti gbàgbé hmm. ọ̀pọ̀lọpọ̀ <laughs> eh. ẹ ṣe àlejò wa hmm. eh, abẹ́rẹ́ àjẹsára tí àwa ń sọ̀rọ̀ rẹ̀ ìṣẹ́ wọn pé gbogbo oògùn náà ni eh, ó máa ń ní ẹbí wọn ṣe lè ṣiṣẹ́ sí dáadáa ilé tí àwọn olóyìnbó pè ní effectiveness wọn hmm. ti abẹ́rẹ́ àjẹsára covid nineteen tí àwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí ǹjẹ́ lílágbára rẹ̀ ṣíṣiṣẹ́ rẹ̀ ṣé ó múnádóko dáadáa àbí ó sì. nígbà tí a bá fi lọ gba abẹ́rẹ́ kejì tó ẹ̀ẹ̀mejì lèèyàn ń gbà tí mm-hmm. AstraZeneca tó dé Nàìjíríà mm. ẹ̀ẹ̀mejì ni gbàtà bá gba méjèèjì tán ó múnádóko dáadáa mm. ẹ jẹ́ kí n sọ wípé kò sí oògùn kò sí abẹ́rẹ́ àjẹsára tá a lè ní ó ní efficacy hundred percent hmm. Hmm. so ẹ má rò pé màá ní oṣù hundred percent ẹ kò sí hmm. tó jẹ́ ṣùgbọ́n múnádóko kí wọ́n tiẹ̀ tó gbà kí wọ́n bẹ̀rẹ̀ sí lò ó àyẹ̀wò ti sọ wípé ó múnádóko ni. ẹ ṣeun àlejò wa lápábi tí ẹgbẹ́ ṣe dáhùn ìbéèrè yẹn òun ló fẹ́ jẹ́ kí n béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni pé téèyàn bá fẹ́ gba àjẹsára yìí kí ni àwọn nǹkan téèyàn máa kàn hmm. bóyá ìgbà tó bá ń bọ̀ o wọn á ní kó má jẹun o àbí tó bá ti dé o hmm. wọn á sọ pé kí ló jẹ lánàá o ẹ la fẹ́ yẹ̀ wò o ṣé wọn á gún ẹ lábẹ́rẹ́ o what are the processes kí ni ìlànà ẹ̀. ìkíní ni pé wọ́n fẹ́ èèyàn tó bá ń jẹ́ pé ó mọ̀ nípa íńtánẹ́ẹ̀tì hmm. wẹ́bsáìtì kan wà tó bá ti mọ ibi tó ti fẹ́ gbà á tó bá ti ṣe wàá rẹ́gísítà fúnra ẹ̀. Hmm, wàá forúkọ lẹ̀ fún. wàá forúkọ ara ẹ̀ wọ́n á béèrè ibi tó ti fẹ́ gbà á hmm. wọ́n á wá fún ẹ ní nọ́mbà kan hmm. tó bá dé center ibi tó fẹ́ ti gbà á wàá fún wọn nọ́mbà yẹn àwọn á wo system wọn wọ́n á dẹ̀ fíìlì ìwé fún ẹ wọ́n á dẹ̀ fún ẹ lábẹ́rẹ́ àjẹsára yẹn tó bá dẹ̀ jẹ́ pé ò jẹ́ ìmọ̀ kọ̀ǹpútà ò mọ fóònù lò ò mọ kankan ṣe lọ ibẹ̀ èèyàn wà níbẹ̀ ká báyàn ṣe hmm. fúnra ẹ̀ hmm. kan tó fún yàn lábẹ́rẹ́ àjẹsára. téèyàn bá wá débi tí o ti fẹ́ gba abẹ́rẹ́ kí làwọn hmm. nǹkan tí wọ́n máa béèrè àbí wọ́n kàn gun ẹ lábẹ́rẹ́ wọ́n wá sọ fún. kò sí kò sí wọ́n á fìlì fọ́ọ̀mù wọ́n fẹ́ mọ iye ọmọ ọdún tó jẹ́ ibi tó ń gbé àwọn ìbéèrè tó ń béèrè nìyẹn. ọ̀dọ́ bá ti fún yàn lábẹ́rẹ́ wọ́n wá sọ fún ẹnìyẹn pé kó padà wá. wọ́n á kọjọ́ tí ó padà wá àti wá gba ìṣìkejì. ó dà ẹ ṣeun mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lápábi tí ẹ mẹ́nu gbé ìgbà pé ó ní àwọn oríkò tí wọ́n ti ń gbà tí èèyàn bá ti mọ̀ tó ti fẹ́ gbà ní ìpínlẹ̀ tàwa yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó fẹ́ gbà ṣùgbọ́n wọ́n mọ̀ ọ́ de sí pé bí àwọn ìgbéya ojúlé hmm. sojúlé ní báyìí àmọ́ pé èyí tó dé orílẹ̀-èdè wa kò tí pọ̀ nítorí wọ́n sì ní àwọn ìṣí mi náà sì ń bọ̀ hmm. tí wọ́n kò dé àmọ́ eléyìí tó ti wá tí ó wà lórílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ ní ìpínlẹ̀ tàwa yìí ẹ̀yin gẹ́gẹ́ bí dókítà nítorí ẹ̀yin náà lẹ ní apá apá abibọ̀n tí ẹ̀ ń fún yẹn àwọn oríkò mélòó ni ó wà ní ìpínlẹ̀ Ondo tàbá rí àwọn èèyàn wa tó wá tó fẹ́ gbà tí hmm. wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe ṣe lórí ẹ̀rọ ayélujára àwọn bó ni wọ́n lè lọ. gbogbo àwọn health center wọ̀nyẹn hmm, lèèyàn lè gba abẹ́rẹ́ ń bẹ́ẹ̀ àwọn health center teaching hospital èèyàn lè gba abẹ́rẹ́ ń bẹ̀. Hmm. ṣùgbọ́n àlejò wa mo fẹ́ béèrè torí kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ yìí tí ò ní kan ìjọba wa ìgbà kan ni ìròyìn bí ọjọ́ mélòó sẹ́yìn ni ìròyìn jáde pé ó ṣeé ṣe kí ìjọba dáwọ́ pínpín àjẹsára hmm. yẹn dúró fún ìgbà díẹ̀ kí èkejì tó dé ipa wo lẹ rò pé irú ìdádúró bẹ́ẹ̀ máa kó nínú dídín ọwọ́ àrùn yìí kù lórílẹ̀‐èdè wa no nǹkan tí ẹ mọ̀ oyè tí wọ́n kó wá sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan mm. kò kéré bẹ́ẹ̀ tó ẹ̀ wọ́n fi pè é ní batch by batch ó fẹ́ rà ní ìpínlẹ̀ wa tá a wà yìí ó fẹ́ rà bí batch àkọ́kọ́ gan ti tán mm. Mm. àwọn wo ni wọ́n ní kó wá lákọ̀ọ́kọ́ àwọn tó ń ṣiṣẹ́ ní eh, ilé ìwòsàn eh, àwọn tó máa kọ́kọ́ kan àwa tá à ń kojú ìjà ọ̀hún first batch nìyẹn So hmm. ìgbà tí mi bá dé ẹ mọ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ bàjẹ́ pé ìgbà tá a bá lẹ́tọ̀ọ́ àti gba ìkejì kó wà lẹ̀ wọn ò lè lọ kó gbogbo ẹ̀ fún first eh, hmm, fún abẹ́rẹ́ eh, eh, àkọ́kọ́ hmm, wọ́n gbọ́dọ̀ pé ok o twenty people ok ogún èèyàn ló gbà o a nílò Eh, ogójì láti bẹ̀rẹ̀ so tó bá ti fún eh, ogún èèyàn yẹn eh, twenty tó kù náà ti wà ńlẹ̀ hmm. kì í ṣe pé kó lọ lo ogójì fún èèyàn kan so ìgbà tó wá tó ká gba ìkejì kó má sí ńlẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àlejò àlàfo tó máa wà láàrin ìgbà tí bẹ́yìn ṣe gbà ń sìn tèmi ò tí ì gbà ewu wo ló wà níbẹ̀ mm, ní àlàfo mm. kí ìjọba tó gba eh, ìkejì eh, kó tó di pé eh, ìṣìkejì wọlé kí ni ewu tí mm. ewu wo ló wà níbẹ̀. torí ẹ̀ ni pé àti ìdẹ̀rálẹ̀ a ti gbọ́dọ̀ máa bomú wa a ti gbọ́dọ̀ máa fọwọ́ wa. ó wà nù béèrè tí ara lẹ́kọ̀ọ́ nígbà tí à ń gbọ́ ìròyìn wọn ní ǹjẹ́ tá bá ti gba abẹ́rẹ́ àjẹsára ẹ̀ tán ṣé àbúdọ̀ máa bomú mọ́. a ti gbọ́dọ̀ máa bomú a ti gbọ́dọ̀ máa fọwọ́ Hmm. àtẹni tó ti gbà àtẹni tó ti gbà torí pàápàá àwọn tó ti gbà gan ó sì kọ ẹlẹ́ẹ̀kejì ó ti kọ ẹlẹ́ẹ̀kejì ní ìròpótì lẹni tó gba ẹlẹ́ẹ̀kejì. Hmm. ní orílẹ̀-èdè wa gan kò tí ì sí torí ìgbà kan náà ló ṣe é dé. bẹ́ẹ̀ ni èyí tó bẹ̀rẹ̀ sí ní ìgbà kò tí ì ju oṣù kan lọ tó bá tó bẹ̀. ó dà lápá ibi tí a sọ dé yẹn pé tẹ́lẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa ò tiẹ̀ nígbàgbọ́ náà pé àrùn covid nineteen ti ẹ̀ wà ẹlòmíì gan gbàgbọ́ lónìí. àwọn olówó ló mú àwọn kíníkan ló mú kò kan wà wọ́n á fẹ́ mú wa lọ sí inú ìjábọ̀ tí a gbọ́ àárí tí èèyàn kan ní eléyìí tí ìjọba ọ̀tẹ̀ fi ní abẹ́rẹ́ àjẹsára ló kàn kí ló tún wọn pèsè oúnjẹ fáwọn tí wọ́n pèsè gbogbo ilé fáwọn ojú lẹ́yìn fi wò ṣé ká ní ìlanilọ́yẹ̀ ni ò tó fáwọn èèyàn ni àbí kílẹ̀ èrò pọ̀ fà á tó jẹ́ pé wọ́n kọ tí ikún sí irú àwọn nǹkan báyìí. ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn ò ní gbàgbọ́ ní ọ̀rọ̀ tí ìjọba ń sọ mọ́ ni. Hmm. ibi tó ti wọ́ wá nìyẹn ibi tó ti wọ́ wá nìyẹn hmm. Hmm. pé wọn ò ní gbàgbọ́ torí ẹ̀ ni pé wọ́n á ní irọ́ ni wọ́n ń pa ní ọ̀pọ̀lọpọ̀ kò dẹ̀ ibi tí n bá ti máa sọ̀rọ̀ nípa covid nineteen mo máa sọ wípé tẹ́ ẹ bá tẹ́ gba ìjọba wa gbọ́. Mm. Mm ṣé ẹ mọ̀ pé àwọn ará amẹ́ríkà wọn ò purọ́ mm-hmm. wọn ni wọ́n mọ̀ mm. ṣé ẹ mọ̀ pé àwọn ará london wọn ò purọ́ wọn ni wọ́n mọ̀ ṣé ẹ mọye ènìyàn tó ń wọlé láti amẹ́ríkà tó ń wọlé láti london tó ń wọlé láti south africa sí nàìjíríà ní ojoojúmọ́ mm. lóṣooṣù táwọn yẹn bá kó wọlé ńkọ́. àwọn nǹkan tí ìgbàgbọ́ tí wọ́n ní mm, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mm. Mm. and ó wà ní nǹkan tó kó bá wa. ipa wa làwọn onímọ̀ ìlera eh, tí wọ́n ń kó láti fi lè pé ó dáa tí wọ́n bá tiẹ̀ nígbàgbọ́ nínú àwọn ìjọba yóò ṣàní àwọn kan tí eh, wọ́n ò nígbàgbọ́ nínú wọn ipa wo lẹ́yìn gẹ́gẹ́ bí dókítà àti gbogbo eh, àwọn onímọ̀ ìlera ń kó láti fi lè pé ìlanilọ́yẹ̀ yìí ó tàn káàkiri. à ń ṣe eléyìí tá a lè ṣe àwọn tó bá wá sílé ìwòsàn à ń bá wọn sọ̀rọ̀ hmm. irú ilé ní ìbáyìí mo ti rán ní kílíníkì kan láti ọjọ́ tí o ò lè wọ kílíníkì mi láì bomú ẹ̀ hmm. kò tiẹ̀ possible àgbogbo èèyàn ti mọ̀ ìgbà gan tó lọlẹ̀ táwọn èèyàn gbàgbéra èmi ò gbàgbéra hmm. tó bá jẹ́ pé a máa jókòó súnmọ́ra tipẹ́tipẹ́ bí ń sin ni màá ti bomú mi mi ò ní à àwa a máa sọ ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń ṣe ìwàásù mi o má ṣe nǹkan tèmi ń ṣe hmm. gbọ́ ṣe nǹkan tí mò ń sọ hmm. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ìjọba ní àwọn ọmọ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ìgbà mi ìjọba. Mm àwọn èèyàn jàǹkànjàǹkàn jọba wọ́n ní ká bomú wa àwọn fúnra wọn wọn ò bomú mm, mm, mm, wọ́n ní ká má pọ̀ níbì kan àwọn fúnra wọn ló lọ́ọ́ ṣe kàmpéènì tó tó wọ́n mílíọ̀n níbẹ̀. ara ìdí táwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn fi nígbàgbọ́ nìyẹn. ẹ ṣeun àlejò wa gẹ́gẹ́ bíi ti ọ̀rọ̀ covid nineteen nítorí àwọn tí ò tí ì gba àjẹsára àti àwọn tó tiẹ̀ ti gbà á gan pàápàá ẹ bá wa tún tẹ̀ mọ́ àwọn aráalé létí àwọn tó yẹ kán yẹra fún àti àwọn tó yẹ kán máa ṣe. fún àwa tá a ti gbà àwa tá a ti gbà á pé mo wà nù wọn <laughs> ó ṣe pàtàkì nọ́mbà one àti ìgbà kejì hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà dẹ̀ tí ì gbà hmm. gbogbo nǹkan tó yẹ dẹ̀ fún ẹ̀yin tẹ̀ tí ì gbà àwọn nǹkan tá a ti ń sọ tá a ń pè ní precaution fún covid-19 tẹ́lẹ̀ kò tí ì parí níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá wà bó ṣeé ṣe má tiẹ̀ lọ ibẹ̀ hmm, tó bá ṣeé ṣe má lọ bẹ̀ ìwọ̀n tó bá jẹ́ pé kò sí ọgbọ́n tó lè dá sí bòmú ẹ̀ hmm. bó bá lọ́sẹ̀ tó kọjá mo ti lọ patí patí àwọn èèyàn máa ń pọ̀ àbí mo bomú bẹ́ẹ̀ ni ìgbà mo fẹ́ jẹun mo ń kọ́ jọ̀kan bá mi gbé oúnjẹ lọ nu mọ́tò mi hmm. mo dá jẹun nínú mọ́tò hmm. lẹ́yìn yẹn mo tún bọ́ síta tí hmm. mo gbọ́dọ̀ bomú àwọn èèyàn pọ̀ ń yẹn ọ̀ọ̀lù ni ibẹ̀ èèyàn pọ̀ ń bẹ̀ yẹn ó ṣe pàtàkì ọwọ́ fífọ̀ wa pẹ̀lú ọṣẹ ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ wọ́n kàn gbé bọ́kẹ́tì síbẹ̀ kò sómi bẹ́ẹ̀ mọ́. Hmm. <laughs> mi gan ò sọ́ṣẹ́. ẹ̀jẹ̀ bómi àti ẹ̀kọ́kọ́ wà wọn ò tẹ ẹ̀kọ́kọ́ fomi sí i hmm. torí ẹ̀ ni pé tí èèyàn sanitizer wa kó máa wà lápò wa ní gbogbo ìgbà hmm. kì í ṣe pé a jókòó lẹ̀ mọ́ra tipẹ́tipẹ́. Mm. ká máa fi àlàfo sílẹ̀ mm. Mm. ó ṣe pàtàkì ẹni tó bá ń wúkọ́ kì í ṣe pé kó wúkọ́ sọ́wọ́ wọ́n ní ká wọ́kù báyìí torí tó bá lọ wu sí ọwọ́ téèyàn bá kòkòrò ti wà ń bẹ̀ o lè kó bára ẹ fúnra ẹ o lè kó báyàn ọ̀rẹ́ wa ó gbà lọ́wọ́ gbòòrò kò hmm. mọ̀ pé kòró ti wà lọ́wọ́ hmm. ẹ̀yìn ẹ̀ débẹ̀ ó lọ yún ojú wàhálà dé bó ṣe é ṣe má máa fọwọ́ ṣe ojú hmm. tá a mọ nǹkan tó lù ẹ ti fọwọ́ kó àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa mú lò àti gbà o àti gbà abẹ́rẹ́ àjẹsára kòrónà. ẹ ṣeun púpọ̀ dókítà wa ìbéèrè kan nínú àwọn ìbéèrè tí àwọn aráalé béèrè òun ni ẹ ti fi ìdáhùn sí lákọ̀ọ́kọ́ nípa pé ṣé tá a bá gbà tán ká mọ̀ bò mú ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tún béèrè pé ṣé ó dáa ṣé tá a bá ti gbà tán èyí túmọ̀ sí pé kòkòrò yìí ó ti lọ pátápátá lágọ̀ọ́ ara tí ò ní sí wàhálà mọ́ tẹ kálukú lè mọ ẹyàn fanda káàkiri pé mo ti gbà ọ kòkòrò yìí ti lọ àbí báwo. téèyàn bá gba abẹ́rẹ́ àjẹsára ẹ̀ bí mo ṣe sọ tó bá wọ téèyàn bá ti gba méjèèjì ara sójà ara etí àti nà ojú àti nà hmm. tí kòkòrò yẹn bá èèyàn lè sínlu ẹni tó ní kòkòrò lè sínlu onítàn hmm. ṣùgbọ́n bó bá ṣe wọlé báyìí àwọn sójà yẹn torí ojú làlá kan fi sọrí wọn di ah irú kòkòrò kòkòrò ìlélẹ̀ bá ṣe bẹ̀ sí dààmú bò nìyẹn hmm. so ọ̀nà méjì ni ó lè pakú fẹ́rẹ́ tí ó jẹ́ pé kò ní sí nǹkan tá a rí mọ́ mm. tí kòkòrò yẹn ò ní wọlé. Mm. àwọn míì ó lè lù ó lè lù bolẹ̀ tó jẹ́ pé téèyàn yẹn bá tẹ̀ máa ní kòkòrò yìí ó kàn lè rò pé kọ́lá sán lòún wú wọ́n kàn mm. lè sín tó kò ní í le rárá èyí tí ọ̀rọ̀ tí wọ́n dáyàn dúró sí hospital tá a máa lo ṣe ní àwọn ibi tí wọ́n ti gbà á pé tó bá jẹ́ jẹ́ pé èèyàn ní wọn ṣe ń ṣe ilé tó ń gbé sórí bẹ́ẹ̀dì. Hmm. ti ibi àìsàn rà ń fẹ́ àrà tó lè tiẹ̀ má tètè mọ̀ pé hmm. torí ẹ̀ ló fi ṣe pàtàkì. ṣèyí tẹ̀ ń sọ ni wípé téèyàn bá ti gba àjẹsára yìí ní ẹ̀ẹ̀mejì tó yẹ kó gbà á corona àti covid nineteen ká má pàdé mọ́ ni. kò sí. Hmm. kí wàá ní ewu tó wà ń bẹ fún àwọn tí tán kọ̀ jálẹ̀ torí àwọn kan wà tán kọ̀ jálẹ̀ hmm. àwọn kan sì wà tó yẹ pé wọ́n ò wù wọ́n kí wọ́n gbà àmọ́ kò tí ì dé hmm. àwọn yìí. àwọn yẹn gbogbo wọn á tì rí gbà. àmọ́ àwọn kan wà tó pé wọ́n kọ̀ jálẹ̀ kò sí bó ṣe lè ṣe o tán gbé wá nígbà náà ni tẹpẹ́ àwọn yẹn wà bẹ́ẹ̀ tí wọ́n náà wọ̀ nígbà ewu ló wà ń bẹ fún wọn. ewu tó wà ń bẹ ni wípé tí àwọn fámìlì wọn tí ò gbà náà tó bá ní kòró hmm. tó bá ràn wọ́n tí wọ́n á le. Hmm. Hmm. ewu tó wà ń bẹ nìyẹn ṣùgbọ́n èèyàn tó ti ní abẹ́rẹ́ àjẹsára kàkà kí tiẹ̀ tó bá tiẹ̀ máa ní akànjẹ́ ráńpẹ́ eléyìí tó ń pè ní mild disease tó jẹ́ pé. Mm ó tiẹ̀ lè má mọ̀ eh, pé òun sí òun sí òun kọ́ díẹ̀ hmm. àwọn gbọ́ ah, ah. kó hmm. tó mọ̀ ṣebí tẹ́lẹ̀ a máa ń sín tá a jẹ a kàn rò pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò dẹ̀ nímọ̀ pé sójà ti jà tóun eh. eh, àlejò wa ǹjẹ́ ó wá ní ohun táwọn olóyìnbó ń pè ní side effect hmm. bóyá bó ṣe máa rí bóyá àwọn tó ṣe jáde bóyá bí AstraZeneca àbí Pfizer wọ́n ti sọ wípé ah, ẹni tó bá lóyún o tó bá lò ó nǹkan báyìí ló ó ṣe é ṣe bẹ́ẹ̀ gbà tó bá tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbá gan mm. o lè máa sín fún bí ọjọ́ mélòó kan àbí ṣé ó ní àwọn àìsàn àbẹ́yìn yọ mm. àbí kí ni kí n pè é. <laughs> <laughs> nǹkan tó wọ́pọ̀ jù ni pé ibi abẹ́rẹ́ yẹn ó lè dùn ẹ́ mm. ìkíní nìyẹn ìkejì orí lè fọyàn díẹ̀ hmm. eh, ó lè léèyàn léèbì hmm. then àwọn kan sọ pé ara wọn gbóná hmm. that's practical eh, ah, àwọn tó gbà táwọn eh, èèyàn sọ and lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá ti lo oògùn tá à ń lò fara ro tó jẹ́ pé òun ló common jù tá a máa ń lò yẹn tó bá ti lò ó wọn ò ní ìdá ti lo nǹkan tó le wọ́n bá ti lo oògùn tá a máa ń lò tó kọ́mọ̀ fún ara gbígbóná yẹn mm. ó ti tán mm so àwọn nǹkan tó wọ́pọ̀ tó sà àwọn nǹkan táwọn èèyàn dẹ̀ ń sọ nìyẹn tẹ̀tí rí ẹ̀rí ẹ̀ eh, pé báyìí and that's eh. Eh, personal experience ni nǹkan táwọn èèyàn tó súnmọ́ ra tó gbà hmm, tó tí wọ́n sọ àwọn nǹkan tó dẹ̀ wà nínú ìwé náà nìyẹn hmm. so ọ̀rọ̀ klọ́ọ̀tì mi ò tí ì rí èèyàn tó rí. <laughs> torí àkẹ́kẹ́ wọn káàkiri lónìí. àti lórílẹ̀‐èdè tó <laughs> tóbi márùn-ún àbí mẹ́fà. ṣùgbọ́n lẹ́yìn ìyẹn lẹ́yìn ìyẹn lẹ́yìn ìyẹn ọ̀pọ̀lọpọ̀ tún ti ní kán bẹ̀rẹ̀ ìgbà ó mì pé wọ́n rí i pé kò sóòótọ́ níbẹ̀ hmm, hmm, hmm. ṣé ẹ mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá pọ̀ bẹ́ẹ̀ni <laughs> torí rèétí tí AstraZeneca fi ń lọ mi ò bá wọn ṣiṣẹ́ ibi tí wọ́n á stọ̀ ẹ̀ sí òun ló pè wá ní Áfíríkà ṣùgbọ́n ti àwọn kan. Mm. Mm freezer tá wà wọ́n pè minus seventy. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò síbi bẹ́ẹ̀ni ní gbogbo nàìjíríà lè má ní tó mẹ́wàá hmm. Hmm. ní gbogbo eh, orílẹ̀-èdè wa lè má ní tó mẹ́wàá so ìyẹn ò lè ṣiṣẹ́ ń bí ibi tó tutù tó ìyẹn ò lè ṣiṣẹ́ bí hmm. <laughs> ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé normal vaccine tá à ń gbà tẹ́lẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ tàwa ẹ̀ ti ní cold chain tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sólà ni wọ́n ń lò hmm. òun ló appropriate fún wa. jẹ́nsọ ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀tẹ̀ ló wà nídìí ah, ah, ọ̀rọ̀. mi ò mọ ó lè ó ṣeé ṣe ọ̀dọ́ mi sọ pé ó ṣeé ṣe. ó ṣeé ṣe ìwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí kó jẹ wọ́n ti ní kí wọ́n wá máa rẹ̀ gbà. ṣé wọn àlejò wa. ṣe gẹ́gẹ́ bí ti Rachel sọ pé a lè sọ gbogbo ẹ̀ kí a mọ dárúkọ ìjọba àbí ká mọ̀ pé ìjọba sí nítorí àwọn náà ni ẹni àkọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn tí a dìbò fún ǹjẹ́ rò pé lápá kí abẹ́ eh, àrùn yìí kó lọlẹ̀ àti nípa abẹ́rẹ́ àjẹsára ǹjẹ́ lè ní pé eh, ìjọba wọ́n ń gbìyànjú wọ́n ń sa gbogbo ipá wọn láti fi rí pé àwọn abẹ́rẹ́ yìí ó lọ káàkiri àti láti fi lè pinwọ́ àrùn covid-19 tó yẹ ó ń bá ọgbà àgbáyé fínra ẹ̀. wàhálà tó wà nìyẹn tó bá jẹ́ pé àwa fúnra wa ṣe vaccine yẹn níbí hmm. èló ni gbogbo ilé tí wọ́n kó wá lọ́jọ́ yẹn láìpẹ́ yìí gan bí mi bóyá lọ́sẹ̀ yìí India government fún Nàìjíríà ní hundred thousand mi ò mọ̀ yẹn ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ibo nìyẹn fẹ́ tó hmm. bẹ́ẹ̀ ni pé àwọn tó ń fún wa tó ń fún wa ní wàhálà ṣùgbọ́n tó bá jẹ́ pé à fúnra wa ṣe ọkẹ́ AstraZeneca AstraZeneca àti ìrà àti ìrà orílẹ̀-èdè wa àti ìrà AstraZeneca tó bá jẹ́ pé wọ́n ní ọ́fíìsì ń bí bọ́n ṣe ń ṣe ní ìjà kan wá máa ṣe ń bí mm-hmm. ẹ mọ̀ pé tiwa ń bí a máa lò ó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣó tiẹ̀ wá ṣeé ṣe kán ní ọ́fíìsì níbí àṣùgbọ́n mm-hmm. hmm. níjẹta àbí àná <laughs> láìpẹ́ yìí tí Twitter gbé ọ́fíìsì wọn lọ sí Ghana ìgbà tí bíbí Nàìjíríà fẹ́ bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè ṣe lọ ní South Africa ni wọ́n ti lọ ah. ṣe nàìjíríà sì ló ní ètò àti irú àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a tún gbọ́ pé shoprite náà tún fẹ́ẹ́ lọ mm. ṣé ó ṣeé ṣe kí wọ́n tiẹ̀ ní ọ́fíìsì níbí. ó yẹ eh, tí ìjọba wa tó bá jẹ́ kí agbègbè kó wà conducive mm. fún àwọn iléeṣẹ́ àti wá wọ́n á wà hmm. ṣùgbọ́n ṣé wàá wá wọ́n á fẹ́ wá ṣiṣẹ́ ń bí báyìí wàá máa hmm. wọ̀ tún wàá máa wò sí fọ́nmọ́tò náà pẹ́ hmm tí mm. o gbogbo wọn yẹn ṣe wọ̀ kẹ́ kò sí ìyọ̀tá wà. Mm. ọ̀rọ̀ iná náà tún wà níbẹ̀ àìsíná tó mm. kì í ṣe kó kò tiẹ̀ síná kì í ṣe ọ̀rọ̀ tó. <laughs> ìmọ̀ràn wa lẹ́wọ́n ní fún ìjọba lápá ti ibi tẹ́lẹ̀. káwọn ìjọba ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọ́n kó ṣe nǹkan tó tọ́ orílẹ̀-èdè wa ní we are two hundred million plus tí wọ́n bá ń kó bóyá one million vaccine wọ̀lú ẹ mọ̀ kí èèyàn ò lè ran nǹkan kan. Hmm, kò ran nǹkan kan hmm, kò tó àwọn ọmọ wẹ́wẹ́ gan nìkan kò tó àwọn arúgbó wa gan. gbogbo ẹ̀yin tẹ́ wà ní tv station you are also at risk. bẹ́ẹ̀ni bóyá o lọ ń béèrè o lọ ń ṣe hmm. lọ́dọ̀ èèyàn tó ní kòró so gbogbo yín ló ẹ̀kọ́ fún ṣùgbọ́n àìtó ni wọ́n fi kankan ní àwọn wọ̀nyí ni. so ó ṣe kí wọ́n ṣe ilé tó tọ́ hmm. now nígbà tí wọ́n ń develop àwọn vaccine wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ìgbà yẹn wọ́n ti sanwó sílẹ̀ tó hmm. dà bó ṣe ń dé ní owó fún wọn ṣáà sanwó gbà yẹn àlówó ẹ̀ hmm. ah. pẹ̀lú àdúrú gbèsè tá a wà yìí eh, bóyá ká má bọ̀ sí ọ. àlówó <laughs> ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bó bá ṣe ń ṣe tán ni wọ́n ń kó fáwọn wọ̀nyẹn bó ṣe ń délẹ̀ bó ṣe ń délẹ̀ àfàwọn onídùúdù ọlọ́rẹ tó wá ń ronú sọ́dọ̀ wa báyìí mm-hmm. Mm-hmm. Mm-hmm. káwọn ìjọba wa kan ṣe léètò tán. àmọ̀ràn olè ní fáwọn ará ilé gan pàápàá bẹ́ẹ̀ ni. àwọn ará ilé tán bá ti gbé wá abẹ́rẹ́ àjẹsára ìmọ̀ràn mi pé kí gbogbo ajáde ká gbà á. Mm. bàbá ṣẹ̀ṣẹ̀ ń gbà á wo ìdáàbòbò gbogbo nǹkan tó ní ká máa ṣe fífọwọ́ wa bíbomú wa ká máa ṣe lọ hmm. Hmm. títí ọlọ́run àfi bá a kó kẹsẹ̀ kò O ah, ó tẹ o ní ó ní ìbéèrè kan tí ó sọ sí mi lọ́kàn nígbà tí ẹ mẹ́nu bá láàrin kan pé tíyẹn bá ti gbà ó ṣeé ṣe kó jẹ́ pé kò ní lágbára mọ́ tí ò bá tiẹ̀ pa pátápátá hmm. kò ní lágbára mọ́ ṣé ẹni tó bá ti gbà á tí ó sì wà lára rẹ̀ ǹjẹ́ ó lè kó ran ẹlòmíì àti pé bóyá ẹni tó gbà á ṣé tán bá tí ó bá ní ìkọlù pẹ̀lú èèyàn ẹ ti mẹ́nu bá ná àwọn ọmọ fẹ́ kẹ́ bá wa tún tàn mọ́lẹ̀ sí dáadáa ṣé òun náà lè kó àti pé tó bá wá lè kó báwo ló ṣe lè palára sí. Hmm. ìbéèrè yẹn èèyàn ti gba abẹ́rẹ́ àjẹsára. bẹ́ẹ̀ ni ǹjẹ́ tó bá wá ní tó bá ní àrùn tó bá wá ní eléyìí tí ò le bẹ́ẹ̀ ni once tí ò bá ti le hmm. pé ó máa kóra ọ̀yàn náà hmm. ó kéré hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé onítọ̀hún ní ti gba abẹ́rẹ́ àjẹsára ọmọ ké nǹkan gan tó fẹ́ wọ ara ẹ̀ nǹkan tí ò lágbára ni so kíákíá ni sójà yẹn ìbọn kan lákàn fún un ìtẹ̀rẹ̀ mm. tá a pa irú mm. onítọ̀ kò likely kò ní mm. nǹkan kan. kò sì likely kó kó ran eh. ẹnikẹ́ni. àárín ohun ti yé mo sì lérò pé àwọn aráalé náà wọ́n ti yé wọn ẹ ṣeun púpọ̀ dókítà wa ti ẹ darapọ̀ mọ́ ẹ ṣe gan ẹ̀yin aráalé òun náà ni ẹ ti retí àti mẹ́nubà látàárọ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ má jẹ́ ká wò pé àwọn ní bákan bákan àwọn náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọn fẹ́ra wọn ṣàpẹẹrẹ pé àwọn ti gbà á kò sì sí nǹkan kan tí ó ṣe wọ́n. mo gba ìyàwó mi gba <laughs> <laughs> eh, àwọn ṣàlàyé tó ṣe é kò dẹ̀ sí nǹkan tó ṣe mí. <laughs> Eh, ẹ má jáde pé bóyá eh, táwa náà bá gbà á yóò pa wá lára ni àbí bóyá bákan ní ó ṣe wá ni nítorí ara wa náà ni tá bá ti gbà àwa náà lè ní ìfọ̀kànbalẹ̀ pé ó da nínú ìdá ọgọ́rùn-ún o àti kó àádọ́rùn-ún náà tí ò ní sí wàhálà a sì lè yan fanda àmọ́ kò wá ṣe pé ká gbà tán ká mọ́ lo ìbomú ẹ̀gbọ́n tí wọ́n sọ ẹ pé tábà gbà tán náà àtúnra àbùdọ̀ mọ́ lo ìbòmú nítorí pé kí ni ìṣí méjì ọ̀hún ló yẹ kí ó jẹ́ nítorí náà ẹ jẹ́ kí a wà lójú alákọ̀ọ́fin sọ̀rọ̀ tó bá ti gbé dádùúgbò yín àbí tí wọ́n ní ó dá ọ ẹ wá gba ọ̀tọ́ ní ìyá alágbájá wọ́n máa ń gbà ń bí bàbá tàmílù wọ́n gbà ẹ jẹ́ káwa náà jáde ká lọ gbà lágbára ọlọ́run ilé àìsàn kò ní fi ilé wa ṣe ibùgbé ibi náà láti mọ ṣẹnu wa nílé ṣíbí tí a mọ dágbére fún yín pé yòókù tún di lówùúrọ̀ ọ̀lànà ló ṣe dágbére fún ara rẹ. bẹ́ẹ̀ ni ẹ̀yin lé a dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa káàárọ̀ oòjíire ohun tí a sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni ìlera wa pàápàá jùlọ àjẹsára covid nineteen olúṣọlá sì ti ṣe é ní péréte fún gbogbo yín mo sì lérò pé mo sì tún gbàgbọ́ wípé gbogbo abala tó kù tí a mú wá fún yín lórí ètò yìí òun ni ẹ ti gbádùn mo hmm. gbàgbọ́ wípé lóòrọ̀ ọ̀la ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé orúkọ tèmi o olóyìnbó ló bá dé Rachel Roberts ló ń kí yín wípé ká fire pàdé lóòrọ̀ ọ̀la lọ́dà ó wù ní kí ajẹran pẹ́lẹ́ nu àmọ́ òun fàáfún náà ní ìjẹ́ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ṣáájú a mọ̀ dágbére wa àti rachel àtẹ̀mí gangan olúṣọlá àlè gbogbo àlàndágbére fún yín pé ìyókù tún di láfẹ̀mọ́jú ó dàbọ̀. ṣe wá ọ torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. yóò jẹ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ a lọ́wọ́ Elédùmarè pé àtúntò ń bọ̀ wá ní ìyá mẹ́rin gbà àmọ́ kó tó di pé a kúrò lábala ẹ̀ láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday dáre dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ ọ̀pọ̀ tó ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí mo